لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ẹlòmí in ti ń wọ kálíwà nísìn ọgbọ̀n ọdún ogójì ọdún kò sẹ́ ti káàfù ọjọ́ kan rí kò sí gíní <laughs> kókọ̀ tí ẹ̀ mọ́ ìtìká gíní jẹ́ ìtìkáwù àmúlẹ̀wọ́ ológójì ọjọ́ tí ò ní rọrùn ìtìkáàfù ti ọlọ́run àti tànẹ́bí kọ̀mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí è eh, àfi kí kọlọ́wọ́ sánú wa kí ọkàn má ma se wàhálà se wàhálà se wàhálà tí ó rò pé ilẹ̀ ti kún kò sí sí nkankan nínú rẹ́kọ́dù òun la fi mọ́ ẹ̀gbámpù sí wá fáliwà ò sínú lànà tọ́lọ́run fi rán nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ ẹ̀ ti káàfò lọ́lọ́run fi rán torá rẹ̀ ewu tí ń bẹ́ ń bẹ fáliwà ìkọ́dà ẹ̀ èyí tí ọba ní mọ́ kíjímọ̀ jáde kó ní ti káàfò lọ kíjímọ̀ àbí ọ̀fẹ́ kan máa ṣe níbi tí jẹmọ́ ó ti bọ̀ kíyàn wá tilẹ̀kùn mọ́ wákàtí márùn-ún kò ní kí ń jẹmọ́ jẹmọ́ kò ní kí ó sì lóhun sí lọ ètò tí ẹ̀wà burú jù ní pé lọ́ọ̀pọ̀ torí ẹ̀rùn owó kan táwọn kan olóṣèlú kan fún ẹnìkan ní wọ kálíwà sí ń bá yàn ní ọ̀pọ̀lọpọ̀ wọn tàbáyín wọ ológójì ọjọ́ wà ní kíọ̀n jàmá kò sí jẹ máa allahun musta'an tí wọ́n bá ti gbá ṣètọ́nù láyé bí ó sì máa pe pàndà fún èèyàn ní nǹkan gidi ní o àbíkẹ́ yóò tètè jára rẹ̀ gbà lọ́wọ́ ṣètọ́n kí sì ní jáyàn gbà lọ́wọ́ ṣètọ́n òun ni alkitabu ọ̀sùn ya ni ọlọ́run wí bó sì ní annabi wí sallallahu alayhi wasallam wàl'ákìfínà wọ́rùkáyí asùjúd àrántà máa se masalasi ni pé a máa rùkú a sì máa fi orí kalẹ̀ ìtìmọ̀ yíò ni pé a máa kí ìrùn ìyẹn ni pé tọ̀wáfù ẹ̀ẹ́tì káfù àti ìrùn olúwa láwọn ti kẹ ma masalasi fúnnù àwọn ìpìlẹ̀ ẹsẹ́ tàà máa se ní kíni tàà máa ṣe ní masalasi nù ogun masalasi tí ó àwọn ilé yẹ ọ̀bá tí ìṣe ẹjọ́ máa wà àyàfi ọ̀rọ̀ tọ̀wáfù láti wíhun àìṣe tọ̀wáfù ń bò mí yàtọ̀ fún kíní alkaaba almusharrafa nígbà tó lúwa ní àrókàí àsùjúdù ìkúnmẹ́ ní asọ́láàt ìran ìkúnmẹ́ nánu àwọn tí ń rùkú àtàwọn tí ń orí kalẹ̀ ìsọmárì ni pé àwọn tí ń kí ìran olúwa sì ní bẹ̀ìtí ilé mi nípìlẹ̀ kí ni ilé táǹpẹ̀ ilé ọlọ́run tàwí ó ní alkaaba alkaaba tú almusharrafa sí ó túnmọ̀ pé yẹn lè kírùn nù kàábà kí ni dájú ẹni ọwọ́ nù kàábà tí ó kírùn sóyé ìyẹn ni pé alkaabal musharrafa yìí lolúwa se ní kíbílà fún gbogbo wa in tí ó múrùn rẹ lálàáfíà ní kọ ma wò ní ìmọ̀ wájú rẹ báyìí àbíkọ ọkọ̀jú sọ gangan bí tí ọ bá wà nílùú rẹ̀ bá ti wínú fọwọ́lù ojú hakun شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره أن يبوا نكابا ní وما dandanikún يبوا مكة لأنه ọba wà bíyàn bá ti sí ń bẹ̀ kí ló kù ṣàtọ̀rọ̀ wú owó kankan bó ní ọwà bíyàn ọba ti kọjú sí kébílà kò níhun o gbogbo àwá tí wọ́n ń ké fún pé mọ́sálásí wà yìí kọ̀ kọjú sí kébílà ẹjá tún se táà ń pé kí ni ẹdínú ọ̀rọ̀ ẹdínú kọ́ o pàtàkì jùlọ kébílà tí ọba ti kú lọ́gangan bí tí tàbà wà yanyan kí ni mo wí yanyan sẹ́rí tí ó bá sí tí ò tí yanyan ìrún ìbàjẹ́ àmá kò kún tó ilé yàn mọ́ lagidi sí lápèjúwe gbá wọ́n ní kébìlà wà ní kíyàn wá lọ kọlé mọ́mù síbẹ̀ wọ́n ma kọjú síbẹ̀ wọ́n bá kẹgbẹ̀rún òun ní kankan mẹ́ torí tí ó bá jẹ́ bẹ́ àwọn sọ̀hábò ní tọ́n lórí ìrún ìṣẹ̀lẹ̀ tó lójú ayá nẹ́bìnú ń jọ sọ̀lọ̀ sọ̀lọ̀ ń jọ tàṣẹ̀ dé pé ẹ̀yíjú kò ń kọjú síbí kọ́dà àwọn ọ̀pá kíhun ilé ìtán orí ìrùn náà ni wọ́n ti sé kíní ni wọ́n ti tọ́nù sí ibitọ́lọ̀ fi akọjú sínú àwọn bàbá tí wọ́n kọ mọ́sálásí ọlọ́nkọmọ́sá kẹ but mistakes wáyé lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí kèése lẹ̀ yí nìkan kèése lẹ̀ yóò nìkan gbogbo ìtẹ́ ìbá fi mọ̀ tẹ́ bá fi kí olúwalóhùn ní ráṣẹ́ yín láre wàmákan ń jọ́ tẹ́yìn bá ti mọ̀ ọ̀ àìpá gidi láàmà pé dáwọn ọmọ kọjú sí náà nù ọba mú o inú mẹ́jẹ̀mú kí wọ́n lálàáfíà oníkakọjú síbo kakọjú sí kébìlá kí sì ní kébìlá oníbi tí ká bà wá pọ̀tìdájọ́ ṣẹ̀rí àtàwọn alfáà ń fúwá lára ń bí ní pé bẹ́yìn ọba wá kọjú sí kébìlá tó kú tí ọ̀ kọjú sí kàábà torí pé kò síbẹ̀ ó sì wà nínú kàábà tààtùn kọ́ kọjú sí kàábà yóò kọ́ èyìn sí kàábà kò sọ́gbọ́n rẹ̀ bọ́bá kọjú sí ògìrì kàábà yìí <laughs> yóò sì kẹ̀yìn sí gíní ọlọ́run sì sí kàábà ó ní a kọjú sí ni bẹ́yìn ọba torípa nẹ́bí sọ́lọ̀ sọ́lọ̀mù wọnú kàábà wà sọ́lá ọwà nù hadithi tó lẹ́sẹ̀ lẹ́ pé annabi ń jọ tí annabi wọ kàábà kódò kẹrùn kọ́dà wọ́n júwe pé láàrin òpó méjì ló ti kẹrùn a máa kírùn ọ̀ràn ayàn nínú kíní nínú kàábà ò mẹ́ bá kírùn ọ̀ràn ayàn nínú kàábà kọ jáde kọ́ wá tún kí ò ìrùn ọ̀ràn ayàn ọgbọ́dọ̀ sí kíní ọpọ̀dọ̀ kọjú sí kẹbílà ìrún náfílà níbi eléyà àti bòmí ànábì ti jẹ wa pé ní àyè máa wà níbi kíni níbi náfílà kílẹ̀ rí mi bá nábi bá ń rìnrìn àjò lọ lórí nǹkan gun rẹ̀ rànkúnmí àbẹ́sìn ànábì a máa yan náfílà rànkúnmí ọba àgbẹnu lọ ibòmí bọ́bá ti wá tọ́ sí kọ̀ọ̀ràn yẹ̀ kílà nábi ó se ànábì ọwà bọ́ọ̀lẹ̀ wò lórí nǹkan gun yọ́kọ̀ jú sí kebìlà yẹni pé ìgbàláyè ti ń bẹ́ ń bi ọ̀rọ̀ náfílà kò sí ń bi ọ̀ràn yàn ọ̀nà àwọn alfáà se ní bẹ́yàn bá ti ẹ̀ ní kọ́ọ̀sà àti kírùn nínú kàábà ọgbọ́dọ̀ jẹ́ ọ̀ràn àyàn yọba kí ọ̀ràn àyàn kọjáde torí pé fàwálèwájẹ̀ haka ṣàtọ̀rọ̀ lè mẹ́sìdìdì ẹkọjú sí هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين